same time. Believe in yourself. If you be tailor. Hello. Yeah, I'm fine. You? I'm very well. I'm just laying down. Ẹ mo ṣì máa wà mo ní tó pọ̀ ni. Àwọn tí Naija náà fẹ́ fi mí sílẹ̀ but mo ti organize program kan tí màá wá ṣe tí ṣe máa ṣe yẹn. Minnesota. Ṣé Minnesota tó wà lẹ́gbẹ̀ẹ́ Bamia? Oh, oh, oh, tẹ́gbẹ́ ẹgbẹ́ Maryland ok tẹ̀gbẹ́ Manchester nìyẹn àbí sorry mi mọ̀ mo rò pé ti ti London ló ń sọ ni mo pé ti America ni sorry. Sis, I'll call you right back, ma. I'll call you right back, ma. Mo ní kọ sísítà mi ni. àwọn náà wà ní Houston, Texas lẹ́gbẹ̀lé mi. ah that's my pop man o oh. kọ́lọ́ máa fi kópa Dangote o. ẹni ẹ lọ́ọ́ o ó mọ̀ pé dáàdi bí ọmọ àlè síta ṣáàtì wà tẹ̀ ó dẹ̀ nọmọ Dangote gangan lòun family picture orí dáàdì ń bẹ. iṣẹ́ já o ah mi tètè gbowó kankan lọ ọ̀pọ̀ iṣẹ́ já ah ọ́fíìsì mi ò lọ lò tẹ́dọ́lá àwọn ọmọ tí ò ní tètè meet lọ akúlé meet ọmọ tẹ́dọ́lá on time àwọn yẹn tún ní swag ah hey eh, eh, hey god dẹ̀tí múra o we supposed to have a date ah ṣé wàá jẹ kí ló tó náà wádìí òṣì kiri táwọn kó máa test family ṣé ò ní jẹ́ kí mi mọ ìdílé náà kó tó máa test family ni má dé oh god. Hello. Kí ni mo tún ṣe fẹ́yìn báyìí? ẹ má máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán àwọn èèyàn lè wà ń bẹ́ẹ̀ tó jẹ́ fans mi o ṣé mọ̀ pé nǹkan náà a fi ń help ra wa ni. àwọn eléyìí tí mo yá yẹn madam mi ò jẹ́ kán dọ̀tí ó kàn dọ̀tí bí ta ti ń ṣe photoshoot ni mo ò dẹ̀ ya lébẹ̀lẹ̀ mo dẹ̀ ní kí laundry bá mi ṣe ẹ ní kí n má ṣe pẹ́ níbẹ̀ yẹn má ṣe. wọn ní báyé yín jẹ o image ni mò ń tọ́jú o orúkọ tí mò ń jẹ náà nìyẹn o ẹjọ́ mo pọ̀ tán ni o no mi mi pé mo pọ̀ ẹ̀yin náà lè jẹ́ kí n máa pọ̀ image náà mò ń tà ṣẹ́rí tí any blogger bá gbé mi báyìí mo tán nìyẹn ẹ̀hún pé mi náà dẹ̀ ń pàtó mo máa ń ṣe dáadáa mo ń ṣe ọmọ dáadáa mo ó wá bẹ̀bí lé ní fifty thousand balance yẹn àti last month yẹn ẹ kàn fún mi ní next week before ẹ next week ò pẹ́ ó kàn dàbí kò àtọ́ní òtátà náà matter of fact màá tún san hundred lẹ́sọ̀dà máa lè kó mi Eh, mo máa, mo máa, mo máa ní kọ́, eh, kí, máa ní kí taxify wa mi drop ẹ̀ fún yín. Ẹ jọ, ẹ jọ, ẹ máa post mi. Ẹ believe me. Ṣé lẹ́yìn eléyìí tí Yes ma. Okay, okay sis, kò rí bẹ́ẹ̀ ṣá. A wà náà ni. Thank you big sis. Ah, ṣé kò ṣe pé òpin ayé fẹ́ dé báyìí? Àbí kí ló dé o kó ṣe pé Ọlọ́run dẹ́kun ìyà fún mi báyìí ẹni sọ̀rọ̀ iṣẹ́ bọ̀bọ̀ tó yẹ kó fún mi ní five million naira tí mo ti tì débi bèkì ní just this outing lórí ìjókòó iná ọ̀la aláṣọ ti ń sọ fún mi ọkàn gbogbo sarah post and all that àṣé ti fẹ́ tún sáyé ẹjọ́ o gbogbo bisgẹ̀ lélẹ̀ ẹjọ́ má bàa yẹ steak ǹjẹ́ o ẹ́ ní mí láìsí gbọ́dọ̀ bíi ilé ìtọ́nà ló fẹ́ fọwọ́ dáyà fún mi láyé dáa kọ́ lọ́n ti dá sọ̀yà fún mi òun tí mo fẹ́ wọ́n sì kíní pẹ̀pẹ̀ èkejì pẹ̀pẹ̀ onírúngán ti mẹ́sàgì ẹyọ kan ló ní kí n bẹ mí ní kí n fi ogún yà pictures but ọ̀rẹ́ mi ti fi ìsìn mú kọ́ lórí bàjẹ́ mo lè lè sọ pé kó má mú àárín àwọn èèyàn ló ti bí mi ọmọ burúkú lọ́mọ wù Yeah, babes. mí nẹ bí network àwọn commercial bank Nigeria ṣe máa ṣe ìyẹn kò dájú tọ̀dọ̀ ń bẹ̀. ok ẹ máa send the another bank fẹ́ǹsì ó ṣe ah, àwọn báńkì ra mi yìí kan tó kó máa mu gàrí bá mi jẹun ìfọwọ́dẹ̀ fẹ́fẹ́ babaláyé mi bá ń bà ẹ̀fẹ̀ mórí ẹ̀dẹ̀ máa ń yí gbà mí. Òun rè o, tó bá tún sọ pé o rí FM, máa kí fún ẹ ni o. Má máa lọ́pọ̀lọpọ̀ bá mi àfẹ́mi, mi ò ráàyè o. Ko gbọdọ̀ gbọ́ pé mò ń ṣèdè o. Ṣé mo ti ṣèdè sí ṣá? Hello bọ̀bọ́. Ṣé o ti rí? Okay, you got that. Okay, thank you. All right. Ẹ Hey, SOJ, SOJ. Àwarawa ti ríra wa o, bólógì ní ìbára ọmọ ẹ̀kún, awarawa mà. SOJ, um, ṣe the same information lè ń Mo mí pe ṣe detail ẹ o change. Okay na, mo ma da sí No, ọmọ mi kan máa credit mi láti London. Mi ò fẹ́ kó credit ẹ̀ directly because mi ò fẹ́ kí anybody mọ̀ nípa idán yẹn. Now, ṣáàdéhùn ò yẹ o, seven hundred ló máa wọ Azar ẹ̀, get? Ẹ kọ́kọ́ máa gbé wá bíi pé unknown invisible lover mi kan ló fi surprise mi, ṣé get? Màá ti jí kalẹ̀. Màá fi fifty thousand kún seven hundred yẹn again so máa jẹ́ seven fifty fifty thousand yẹn kò fi pe àwọn trumpet àwọn ọ̀dàbí yẹn lọ́wọ́ ṣó ti yẹ kẹjí mi ó ti yẹ yẹ kí n mọ táyà tẹ máa wá ò má yẹ káwọn tó fẹ́ trumpet yẹn mọ̀ ọ̀kọ́ mi fẹ́ wọn lọ fẹ́ nu wọn tutù kùtù wọn sọ pé mo mọ̀ sí àti pé wọn wọn máa jáṣẹ mọ yẹn máa ń jáṣẹ àwọn pípín yẹn jọ ìwọ nìkan mo fẹ́ kó wà láàrin màá ti wọ so that ó máa ó máa work yeah so ṣe mọ̀ pé tẹ bá gbé wá bẹ́ẹ̀ ó ì máa lo one week pẹ̀lú mi so that màá lè lò lọ sí pati aláyé yẹn. Eh, Ṣèyí Mákindé máa wá bẹ́ẹ̀, eh, Akétì náà dàkún máa wá bẹ́ẹ̀ pẹ̀lú The Gov, Agbala Ajayi, yeah. Deputy Governor ọ̀rẹ́ mi ni. Ṣèyí Mákindé ẹ̀gbọ́n mi ni and he's my friend too. Yeah. Akin Alabi ń bọ̀ ń àbá kí ló fẹ́ ṣe? That's my boyfriend. <laughs> so máa kàn ló bẹ́ẹ̀ yẹn okay so that àwọn yẹn máa lè wọ́ ọ̀ṣẹ́ fún mi maybe or maybe not mo tẹ̀ sure àwọn yẹn máa sanwó pé wọ́n fẹ́ congratulate mi máa fi ra range tí mo san yẹn jọ má ta range yẹn o so tó bá ti rélè pẹ̀lú mi for one week màá kàn ní àlàyé ni kí n má lò ó sẹ́yìn so that yẹn tó máa pa owó mọ́tò gangan ó ṣe one week agreement ó máa wọlé ń sìn dó mo ní kọjọ mo kàn ní kí n confirm ah ọ̀gbẹ́ni náà ló ń pè ló tún ṣẹlẹ̀. Hello FM báwo ṣe ti credit mi ni kí ni ẹ o ṣe a ti ẹ ó ti wọlé ẹ dáàdi ti send àwọn dọ́là yẹn mo kàn ṣe fẹ́ lọ convert ẹ mi ti convert ẹ ṣá ó sì lè send ẹ. òótọ́ ni náà ṣá ó lè má wọrí mọ́ gbà yẹn màá lọ bank ìgbà tí bá mo kàn ń wò bóyá ó lè pẹ́ díẹ̀. Okay, ah ìwọ jẹ́ gífèrè mi báwo? Kò ṣe fún irú ẹ̀yin báyìí, fún irú àwọn ta fẹ́ ṣàánú fún ni. Eh no, kò sí nǹkan kan. Ṣé ìwọ ṣá wà okay? FM. Alright, màá pè é later. Amaring Ah! give away mi. Ah! hey, oru burúkú kan mú mi láti inú Ah! Ṣáì ṣáì ṣáì. What? Ai! Oh, what time? Mimi, oh, what time me? Why do I have to put the away first? jẹ́ kí jẹ́ kí seven hundred kìí gangan wọlé ṣé bí mo kàn ń fake everybody ni one million nothing ni ṣe bá wà náà jẹ́ mi báyìí ni mo fẹ́ win nínú àwọn máa ń post nǹkan èmi ni mo ń lo pictures àwọn èèyàn ah èmi náà ni màmá mo ma èmi ni mo ma èmi ni everybody eh? ah mo ti fi shadow mo ti fi ba reality jẹ́ ń sìn mo dẹ̀ tún opportunity àti sọ fún pólẹ̀ send owó yẹn o pé owó tí pop sí send kò tí ì wọlé pé hàn ló ní kí n bá nǹkan tó yẹ kí n sọ next time ah nǹkan mo ti lose kìíní ìbá if not bọ̀bọ̀ ẹ̀fẹ̀ mi yóò máa já pátápátá kúrò lọ́wọ́ mi ah but everybody ti ń retí Bentley o wọn bá ti fẹnu jẹ́pọ̀ wọn máa lọ pàtí yẹn o okay think of something. iṣẹ́ oríran wà láwa máa ń ṣe o òṣèré ni wákàyọ̀ tẹ̀gàn kúrò àgbàlẹ̀tù ọmọdé làwo ológùrò ṣeré nú oko gbogbo ẹ̀yà farabalẹ̀ ni o àwa ń ṣeré o tàbí ṣùgbọ́n kò yé kò ṣe gèlè o èrò gèlè ẹni roko ẹni rodò ẹ wá wòran wa o iṣẹ́ oríran.